ẹ káàbọ̀ padà. ó kú ọ̀dọ́mọbìnrin akẹ́kọ̀ọ́ kan èyí tí olólùfẹ́ rẹ̀ Owólabí ṣekú pa láti fi ṣe owó ìyẹn favour Dálì Ọládélé ni àwọn ọlọ́pàá ti wú láti ṣe ètò ìsìnkú ìkẹyìn fún ní ìpínlẹ̀ Èkó ìròyìn tó kan Orísun lọ́wọ́ ni pé ètò ìsìnkú ọ̀hún wáyé lẹ́yìn tí àwọn ọlọ́pàá wú òkú náà ní ìkòyí ilé ní ìjọba ìbílẹ̀ ìṣọ̀kan ìpínlẹ̀ ọ̀ṣun lọ́jọ́ àbámẹ́ta tó kọjá kọmíṣánná àwọn ọlọ́pàá babatunde kòkúmọ́ tó darí ikọ̀ tó lọ wú òkú akẹ́kọ̀ọ́ ọ̀hún sọ wípé ìgbésẹ̀ yìí yóò mú rọrùn fún àwọn ọlọ́pàá láti tẹ̀síwájú lórí ìwádìí wọn lórí ọ̀rọ̀ ọ̀hún kò ṣàìsọ wípé àwọn ilé ìjọsìn tó wà lágbègbè náà ni àwọn yóò ṣe ìwádìí finifini lé lórí ẹni tó ń pe ara rẹ̀ ní àlùfáà Ṣẹ́gun Phillips arábìnrin kan Bọ́lá Adéèkó àti ọmọ rẹ̀ Owólabí ni àwọn ọlọ́pàá fi ọ̀rọ̀ wá lẹ́nu wò lórí ikú akẹ́kọ̀ọ́bìnrin náà àti wípé wọn yóò fojú ba ilé-ẹjọ́ ní ìpínlẹ̀ Ọ̀ṣun Owólabí ẹni ọdún mẹ́tàlélógún ni ó jẹ́wọ́ pé òun ṣekú pa Dali Ọládélé nígbà tí Philip fi ọ̀bẹ yọ àwọn ẹ̀yà kan lára rẹ̀ fi ṣe àṣejẹ fún Owólabí àti ìyá rẹ̀ ìyá àtọmọ ń gbé ní ilé kọjú sí mi kọjú sí ọ ní kò ní fẹ́ wọ̀ ìjàkọ ní ìjọba ìbílẹ̀ adóodò ọ̀tà ìpínlẹ̀ Ògùn nínú ọ̀rọ̀ Owólabí fún àwọn oníròyìn ó tan favour Dálé Ọládélé tó jẹ́ olólùfẹ́ rẹ̀ ní ọjọ́ kẹjọ oṣù kejìlá ọdún tó kọjá láti pàdé rẹ̀ ní Ìkòyí ilé kí wọ́n lè jọ ṣe fàájì papọ̀ kí ó tó tàn pa àmọ́ àlùfáà Philip sọ wípé òun pa ọmọbìnrin ọ̀hún láti dán ohun tóun kà nínú ìwé Seven Book of Moses wò kí ọwọ́ pálábá rẹ̀ kí ó tó ségi iléeṣẹ́ ọlọ́pàá orílẹ̀-èdè nàìjíríà ti bẹ̀rẹ̀ sí ní pín àwọn òṣìṣẹ́ rẹ̀ sí gbogbo kọ̀rọ̀kọ́ndù orílẹ̀-èdè yìí látàrí ìbẹ̀rù tó bẹ́ sílẹ̀ nípa wípé ó ṣeé ṣe kí àwọn kan bẹ̀rẹ̀ rògbòdìyàn lórí ikú ọ̀gágun ilẹ̀ Iran èyí tí wọ́n ṣekú pa láàrin ọ̀sẹ̀ tó kọjá ọ̀gá ọlọ́pàá yanyan Mohammed Adamu ni a gbọ́ wípé ó ti rán àwọn òṣìṣẹ́ rẹ̀ káàkiri fún ìfẹsẹ̀múlẹ̀ ètò ààbò tó péye láti àṣálẹ́ ọjọ́ àìkú ọjọ́ karùn-ún oṣù kínní ọdún yìí èyí láti inú ọ̀rọ̀ àtẹ̀jáde tó ní ìbuwọ́lù alukoro àgbà iléeṣẹ́ ọlọ́pàá Frank Mba ó ní ìgbésẹ̀ yìí ni láti dáàbò bo àwọn ènìyàn àti àwọn ará ilẹ̀ òkèrè tó ń gbé lórílẹ̀‐èdè Nàìjíríà tó ń ti ààbò tó péye lórí àwọn ohun ìní ìjọba balógun ikọ̀ ọlọ́pàá Àdàmú wá rọ àwọn ènìyàn láti má káyà sókè rárá bí olúkúlùkù ṣe padà sẹ́nu iṣẹ́ wọn lónìí ọjọ́ ajé bí ó tilẹ̀ jẹ́ wípé ọ̀rọ̀ àtẹ̀jáde ọ̀hún kò sọ ní pàtó bóyá àwọn kan ti ń dún mọ̀húrun mọ̀húrun lórí ikú ọ̀gágun ilẹ̀ Iran Qassem Soleimani ẹni tó pàdánù ẹ̀mí rẹ̀ nínú ìkọlù tí ààrẹ Donald Trump pàṣẹ rẹ̀ lọ́sẹ̀ tó kọjá wọ́n gbẹ̀mí ológun náà ní ẹ̀gbẹ́ pápákọ̀ òfurufú Baghdad láti ránṣẹ́ sí gbogbo àgbáyé pé ojú lalákàn fi ń ṣọ́rí kí gbogbo ènìyàn sì wà ní ìfura ikú rẹ̀ ni ó wáyé láti gbẹ̀san àwọn ìkọlù tó ti ṣe sí àwọn ènìyàn ilẹ̀ Amẹ́ríkà àmọ́ báyìí ilẹ̀ Iran ní àwọn yóò gbẹ̀san èyí tó sì bomi tútù sí gbogbo ènìyàn àgbáyé lọ́kàn àwọn gómìnà tó wà ní ìpínlẹ̀ mẹ́fà ní apá gúúsù ìwọ̀ oòrùn orílẹ̀-èdè yìí yóò ṣe ìpàdé pẹ̀lú àwọn ọ̀gá ọlọ́pàá lórí àjọ kan tó jẹ́ ti ètò ààbò èyí tí wọ́n fẹ́ fi lọ́lẹ̀ ní àárín ọ̀sẹ̀ yìí èyí tí wọ́n pè ní àmọ̀tẹ́kùn ètò ààbò tó ń pè ní àmọ̀tẹ́kùn yìí ní àfojúsùn wà pé yóò dẹ́kun ìjínigbé béèrè owó ìṣekúpani lọ́nà àìtọ́ àti àwọn ìwà ọ̀daràn mìíràn ìpàdé náà yóò wáyé ní ìlú Ìbàdàn ní ibi tí iléeṣẹ́ Operation Àmọ̀tẹ́kùn náà yóò ti bẹ̀rẹ̀ ìròyìn tó tó wa létí ni pé gbogbo irinṣẹ́ bíi àwọn ọkọ̀ kẹ̀kẹ́ alùpùpù tó ń ta ẹ̀rọ ìbánisọ̀rọ̀ lóríṣìíríṣìí ni wọn yóò kó lọ sí ìlú Ìbàdàn síwájú ọjọ́ ìpàdé èyí tí gómìnà Rotimi Akeredolu yóò darí rẹ̀ gẹ́gẹ́ bí alága àwọn gómìnà ìpínlẹ̀ apá gúúsù ìwọ̀ oòrùn ní ọjọ́bọ̀ ìpàdé ọ̀hún ni láti yànnàná ọ̀nà tí iléeṣẹ́ ètò ààbò náà yóò máa gbà ṣiṣẹ́ àti àsọyépọ̀ láàrin àwọn gómìnà àti àwọn ọ̀gá ọlọ́pàá láti bíi ọjọ́ mẹ́wàá ni ọ̀rọ̀ ti ń lọ lábẹ́nú láti ṣàlàyé iṣẹ́ tí Operation Àmọ̀tẹ́kùn yóò máa ṣe lórí ìpèsè ààbò tó péye fún àwọn ènìyàn àwọn kọmíṣánná ọlọ́pàá ní ìpínlẹ̀ mẹ́fẹ̀ẹ̀fà náà yóò ṣe ìpàdé láàrin ara wọn kí wọ́n tó lọ bá àwọn gómìnà sọ̀rọ̀ wọn yóò fi ẹnu ọ̀rọ̀ kò lórí ojúṣe àwọn ọlọ́pàá ọ̀hún Àmọ̀tẹ́kùn ní àbábọ̀ ìpàdé lórí ọ̀rọ̀ ètò ààbò tí àjọ Development Agenda for Western Nigeria DAN gbé kalẹ̀ ní ìlú Ìbàdàn tó jẹ́ olú ìlú Ọ̀yọ́ ní oṣù keje ọdún tó kọjá yóò ní àwọn ọmọ ẹgbẹ́ bíi Vigilante Oòduà People's Congress àti àwọn ọdẹ nínú gẹ́gẹ́ bí àwọn òṣìṣẹ́ rẹ̀ wọ́n yóò ṣiṣẹ́ pẹ̀lú àwọn ọba aláyé iléeṣẹ́ ọlọ́pàá iléeṣẹ́ civil defence àti àwọn ológun ìpínlẹ̀ kọ̀ọ̀kan ti ń gbé ogún ọkọ̀ kalẹ̀ tó ní irinṣẹ́ ìbáraẹnisọ̀rọ̀ nínú kí iṣẹ́ lè máa lọ bí ó ṣe yẹ kí ó lọ. àwọn ti ikọ̀ ẹkùn kọ̀ọ̀kan yóò ṣiṣẹ́ pẹ̀lú àwọn ti ẹ̀ka kọ̀ọ̀kan ní àwọn ìpínlẹ̀ náà láti rí dájú wípé àwọn ọ̀daràn kò ríbi sáwọ̀. lákòótán ọjọ́bọ̀ tó ń bọ̀ yìí ni wọn yóò fi ikọ̀ ìpèsè ààbò náà tó ń jẹ́ Operation Àmọ̀tẹ́kùn lọ́lẹ̀ bẹ́ẹ̀ sì ni àjọ South West Stakeholder Security Group ti pàtẹ́wọ́ fún ìgbésẹ̀ tí àwọn gómìnà apá gúúsù ìwọ̀ oòrùn náà gbé lórí ọ̀rọ̀ ètò ààbò. ọ̀pọ̀ àwọn oníṣòwò nínú ọjà Akẹ̀sán èyí tó ṣàfojúwiná ìjàmbá iná tí ń bèrè owó gbà má bínú lọ́wọ́ ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ bí ó tilẹ̀ jẹ́ wípé wọ́n mọ̀ wípé kì í ṣe ẹ̀bi ìjọba nítorí ìjọba kò mọ nǹkan kan nípa ìṣẹ̀lẹ̀ iná ọ̀hún àmọ́ wọ́n ní àìtètè dé àwọn òṣìṣẹ́ panápaná ló túbọ̀ mú nǹkan bàjẹ́ ju bí ó ti yẹ lọ. ẹ wo gbọ́mlé náà ìṣẹ̀lẹ̀ náà tó bẹ̀rẹ̀ lówùúrọ̀ kùtù ọjọ́ àìkú ìyẹn ní ọjọ́ karùn-ún oṣù kínní ọdún yìí bà ọ̀pọ̀lọpọ̀ nǹkan jẹ́ nínú ọjà Akẹ̀sán tó gbajú-gbajà nígboro Ọ̀yọ́ ilé ìta epo rọ̀bì àti àwọn ìsọ̀ díẹ̀ ní iná ọ̀hún kò jó ọ̀pọ̀ àwọn ọmọ ìlú náà àdúgbò tó ní ìjọba ìbílẹ̀ mẹ́rin àti àwọn ilé ẹ̀kọ́ gíga márùn-ún ló ní nǹkan ṣe pẹ̀lú ọjà Akẹ̀sán yìí àwọn mìíràn sì ní mọ̀lẹ́bí tó ń tajà níbẹ̀ àwọn tọ́rọ̀ náà ṣojú wọn sọ fún tẹlifíṣàn Orísun pé àwọn òṣìṣẹ́ panápaná tí iléeṣẹ́ wọn wà ní iwájú ọjà ọ̀hún kò tètè dìde sọ̀rọ̀ iná náà látàrí àìní irinṣẹ́ tó ń ṣiṣẹ́ àmọ́ àwọn tí Ògbómọ̀ṣọ́ ló dìde sọ̀rọ̀ ìjàmbá iná ọ̀hún nígbà tó ti búrẹ́kẹ́ ju bí ó ti yẹ lọ èyí ló mú inú bí àwọn kan tí wọ́n sì yà wọ inú ọgbà iléeṣẹ́ àwọn panápaná ọ̀hún kí gbọ́nmi sí omi ò bẹ̀rẹ̀ rògbòdìyàn yìí ló fa kí àwọn ẹ̀ṣọ́ aláàbò ṣekú pa ẹnìkan nígbà tí àwọn mìíràn farapa lọ́wọ́ ìbọn tí wọ́n yìn ní ìṣàtìlẹ́yìn fún àwọn tí ọ̀rọ̀ ọ̀hún kàn ẹgbẹ́ Ọ̀yọ́ Global Forum tó jẹ́ ẹgbẹ́ àwọn òṣìṣẹ́ ní ìlú náà di ẹ̀bi àdánù tíná náà fà rú àwọn òṣìṣẹ́ panápaná tó kọ̀ láti dìde tọ́rọ̀ iná ọ̀hún lákòókò wọ́n sì dá àwọn ẹ̀ṣọ́ ààbò tó tún gbéjà kó àwọn ènìyàn lójú lẹ́bi bí ìbẹ̀rù ti wà pé ó ṣeé ṣe kó jẹ́ ènìyàn bíi mẹ́ta ló ti pàdánù ẹ̀mí wọn wọ́n wá rọ ìjọba láti tún ọjà Akẹ̀sán kọ́ lákòótán gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ Ṣèyí Mákindé fi ìyàlẹ́nu àti àìdùnnú rẹ̀ hàn lórí ìjàmbá iná ọ̀hún pẹ̀lú ìlérí pé ìgbésẹ̀ tó tọ́ yóò wáyé lórí rẹ̀. ẹ wo gbọ́mlé náà tà ní. ẹ̀yin aráalé bọ́kọ̀ bá ròkun rọ̀ṣà dandan ni kó padà kó fi àbọ̀ fún elébùté ìròyìn mẹ́wàá fún sáà tí a wà yìí kò ní ju bí a ti mú wá lọ títí di ọ̀la tá ò mú àkọ́tún ìròyìn wá fún yín ẹ jẹ́ kí a máa rántí pé ó ṣe pàtàkì ó ṣe kókó láti máa san owó orí wa ayé wa kò níyẹ̀lẹ̀ Sekinat Ọláìdíraji ló ń sọ wípé ó dàárọ̀ ọ̀kọ̀ọ̀kan la